وأفضل الصلاة وأتم التسليمات على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ ọba atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anẹ́bíwa Muhammad kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ọmọ ọba tó bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo anáà ní àpapọ̀. abẹ́lọ́wọ́ bá sọ́nà wa ta'ala pẹ̀lú àánú rẹ̀ àti títóbi rẹ̀ kó mẹ́ta ìyọnu sẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe àlékún ìdúró déédéé fẹ́ni kọ̀ọ̀kan insha Allah ta'ala kíra aqidatu salaf ashab al-hadith náà ni àmọ́ bá lọ lẹ́nu bí ìfẹ́niláì tààlà àwọn ọ̀rọ̀ tí a ń gbéyẹ̀wò ni tó ní í ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run àti àgbọ́yé àwọn ẹni ìṣíwájú lórí ẹ̀ bákan náà bó ló ṣe yẹ kí oníkálukú wa náà ní àdìsọ́kàn rẹ̀. àti fèrè rẹ̀ síwájú pé ní alukur'an ọ̀rọ̀ ọlọ́run ni ìròyìn ọlọ́run tó sì jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ni ọlọ́run ló sọ kìí ṣẹ̀dá ọlọ́run àti pé ní ká máa wípé alukur'an ni ó tí èmi ń kà yìí ọ̀rọ̀ ọlọ́run ni ṣùgbọ́n èmi tí mò ń pè é jáde lẹ́nu gbólóhùn mi lẹ̀ ń gbọ́ ẹ̀dá lè ń fẹ́ ń gbọ́ àníyàn náà kò dáa ká jìnà sí kọ́lọ́mọ́ bá jọ ìṣesí àwọn àlìjàmíyà. alukur'an ọ̀rọ̀ ọlọ́run ni aláwọn èèyàn tí wọ́n pè ní ẹ̀dá nínú àwọn ọjọ́ tó ti sọnù bí àwọn alìjàmíyá àwọn alìmọ̀tẹ́sílà bákan náà ará àwọn èèyàn tí àwọn náà pè lọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n tí àlàyé wọn àbádìtọ́kàn wọn tí ó yàtọ̀ sí tàbí àwọn ẹni retí ṣe alìsúnnà tí wal jama'a àwọn náà ni àwọn àṣà àìrọ̀ àwọn náà sọ pé ọ̀rọ̀ ọlọ́run ni ṣùgbọ́n kàlámù nàfsí ni ọ̀rọ̀ ọ̀nú ẹ̀mí téyìn sọ jáde kí ọ̀rọ̀ ọ̀nú ẹ̀mí téyìn sọ jáde ni pé jìbìrí lórí ibi tọ́lọ́ àwọn àfáà ní tòun ti bá ṣe sọ pé ní alukur'an ọ̀rọ̀ ọlọ́run ni tó ti bá ṣe sọ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ fẹ́ wọ́ọ̀sì ju tàwọn tani lọ àwọn jàmíyà àwọn alimọ̀tẹ́sílà lọ nígbàtẹ́ bá lọ́rọ̀ wà nínú ọkàn ṣe tó bá nínú ọkàn tí ò jáde a máa ń pè lọ́rọ̀ kí láà máa ń pè ń jẹun àníyàn àníyàtọ̀ abálẹ́ nìkan tó ní àkídà àṣàírọ̀ àwọn àkídà àwọn àṣàríyà tó náà sọ pé kùránì ọ̀rọ̀ ọlọ́run torípa àlàyé wọn àlàyé tó yàtọ̀ sí ti àwọn ẹni ìṣíwájú ni nínú tó fi ń ṣe ẹ̀rí lọ́rọ̀ akọrin tó ní iná kàlámù kéré kan làfíìfù áàdì ọ̀rọ̀ inú ni máa ń gbé ìtọ́nà padà máa rìpọ́ọ̀tì nípa ọlọ́run èdè gíní kì í sọ̀rọ̀ náà náà ń padà fẹ́ sọ mọ́tòkọ̀rọ̀ dáàdì sọ́kàn ti ẹni pé alukọ̀rán ni ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣẹ̀dá ọlọ́run bá ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ ni ìyẹn tí ó tó jẹ́rìí fún ẹ kún àwọn ẹ̀dùn tó wà nù alukọ̀rán kún àwọn ẹ̀dùn tó wà nù súnà anábà Muhammad sallallahu alayhi wa nínú àdúrà rẹ̀ ní pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq mo wá sọ pẹ̀lú àwọn kalimati llahi bi kalimati llahi pẹ̀lú àwọn agbólóhùn ọlọ́run àwọn ọ̀rọ̀ ọlọ́ èyí tó pé anábì fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àkàtọ̀ ó fi àwọn gbólóhùn ọlọ́run ṣàkàtọ̀ níbi àdúrà rẹ̀ a dọ̀ pé a níbi ṣe àkàtọ̀ tí nǹkan wọn tó bá jẹ́ kíni tó bá jẹ́ dá kí lálẹ́ bí bàtà lọ jẹ́mọ̀ àwọn ìròyìn ọlọ́run ẹ̀rí kẹ̀lìmọ́tò láì tánẹ́bí sọ kí ni jẹ́mọ̀ ìròyìn ọlọ́run kí é ṣẹ̀dá tó bá jẹ́ dáadáa ànábì òní bí sàkàtọ̀ kẹ̀lìmọ́tò wà lànábì lò àríkà alùkùránì ti wà nú ẹ̀ àti gbogbo gbólóhùn ọlọ́run tó ṣe kí ti máa ń sọ. lẹ́yìn yẹn lábọ́ síbi agbọ́nrin pé ọlọ́wọ́ ọba àlekè ọlá ọba tó wà ní orí àlàáríṣù eléyìí náà ló gbọdọ̀ jẹ́ àti dáyìn tí ọlọ́wọ́ ọba àlekè ọlá pọ̀ lórí àlàáríṣù ẹ̀rí pọ̀ lórí arínú àràbà tó mú ẹ̀rí oríṣiríṣi ọ̀nà ọlọ́run fi ṣàlàyé lé ọlọ́run ló kẹ́lí mọ́ fáwọk òkè yàkà fún rabbahum min fawqihim tí a mọ̀lẹ́ka ń bẹ̀rù ọlọ́run bá wọn tó wà lókè wọn ọlọ́run ló kẹ́lí mọ́ su'ud àrùkẹ́ su'ud tí ìkẹ́ máa ga sókè sí wọ́n wá ní nǹkan yẹ sàd ńlò إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه قالوا كلمة السماء أبو أمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمر Ọlọ́run ni fọ́kàn yín dé tẹ́mi yín balẹ̀ kẹ́ni tó wà ní tàbí tó wà lókè tó lè mílẹ̀ ọ̀wà ọlọ́run ló kẹ́límọ̀ yẹ́nzì àníbi ló kẹ́límọ̀ yẹ́nzì lù fọ́lọ́wọ́n ọba pé yẹ́nzì lù ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ìlàsàmọ́ ìdúnìyà àti sọ́mọ́ dẹ̀ndẹ̀lẹ̀ àìpẹ́ ẹni tó wà sọ́mọ́ dẹ̀ndẹ̀lẹ̀ yìí mo ló wà tẹ́lẹ̀ ibi tó tó wà lókè bẹ̀rù kèdè pẹ́ nìkan tó wà ń dára ló sọ̀kalẹ̀ sọ́mọ̀ dẹ̀ndẹ̀ lẹ́nu òun gòkè lókè àìmọye ẹ̀rí ti ń fi eléyìí rinlẹ̀ fún wa a mọ̀ tẹ̀síwájú bí i sẹ́ńlá ìtàhálà láti kàbí page 99 alimam abu usman asabuni rahimahullahu ta'ala wọ́n ní àkbárana abu muhammad al-mukhalladi al-adl alẹ́ni tó fún wa ní ronú tó sọ̀rọ̀ yìí fún wa òun náà wá sọ pé haddathana abubakar bin abdullah bin muhammad bin muslim al-isfarayini ẹni tó sọ fáwọn lẹ́nu àwọn àfáà tọ́tí síwájú wọ́n á fẹ́ fìdí ọ̀rọ̀ kan múlẹ̀ wọ́n ó gbé láti ibi tọ́ ẹ ti gbọ́ débi tọ́rọ̀ ti ṣe kíni kò ti wá. ọwá lè ka sanad kó mọ lọ bí láì márùn kó jẹ́ pé ọ̀rọ̀ tó fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ gan ni mọ́jú láì kan lọ. mẹ́sàn-án pé ní ẹ̀sìn wa yìí ló ní isnad káfí àfikún ọ̀rọ̀ síbi tá a ti gbọ́ ibi tẹ́ni ẹ̀nà ti gbọ́ kọ́nà tó sọ. ó ní alìsọ̀rọ̀ yìí nínú ní hadassana abul hussein alibun hasan òun ló sọ fún wa òun náà ní hadassana salamatu bunu shabiib òun náà ní hadassana ma'adi bunu jafar bunu maimun aromuli an wọ́n wá gbọ̀rọ̀ yá jafar bunu abdullah قال olúwa sọ pé já àrọ́jò lónìí wọ́n lẹ́nìkan ó wá ìlà malik ibn anab ó wá bá imam malik ya ni yẹ alùhù láti wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ alìmọ́mù malik ahadul ayyimatul ma'rufin nínú àwọn àìmọ̀ wa ta mọ̀ náà ni jẹ́ gbajúgbajà alimam malik bin anet. pàmàtí imamu dáàrù lè hijira orí kí náà fi ń ní imamu dáàrù lè hijira ló pé ìlú madina ní a ti sẹ̀mí madina ti lànà bí ṣe hijira lọ wọ́n arákùnrin kan tí wọ́n dákọ̀ ẹ̀ ó wá bá mọ́mù mọ́ẹ́lì síjọ́ kan ó wá béèrè ọ̀rọ̀ nípa áyà kan nínú alkùrán nínú sọ́wọ́tò tọ́ha áyà karùn-ún tọ́lọ́ ni arrahman alẹ́lẹ́ àríṣẹ́ sáwà ọlọ́wọ́ bá lékè ọlá wà lórí alàríṣẹ́ Jafaru ibn Abdullah tó gba ọ̀rọ̀ yìí wá ó ní fàmọ́rọ̀ ẹ̀tùhù wájádá mi ṣe'in kàwájìdí mi mọ̀kọ̀ látì olóòrí kí mọ́ mọ́lì kí banújẹ́ tó bó ṣe se níbi ọ̀rọ̀ tárákùnrin sọ yìí tó béèrè ayà yìí lọ́wẹ́ ó ní mọ́ mọ́lì kí banújẹ́ owó orí kó bá ń jẹ́ bẹ́ẹ̀ rí kí lárákùnrin béèrè lọ́wọ́ rẹ̀ bó lọ́lọ́run ṣe wà lórí àlàáràṣí jáfàrù bin abdullahi tó gba ọ̀rọ̀ yìí wá ó ní mọ́ mọ́lìkì ó dùn gan-an ó sì bànújẹ́ fún béèrè yìí ó lóun rí kan sọ̀rọ̀ kan wájú ẹ̀kọ́ bànújẹ́ tó bẹ́ẹ̀ rí olóògùn sì bo ìmáàmù lórí ìbéèrè tẹ̀lé ìbéèrè wà á fẹ́ rọ́kọ̀lù kọ́ ò gbogbo àwọn tó wà mẹ́rin náà dórí kodò pé ah ìbéèrè wo lélẹ́yìí fàjáàlú yẹntẹ̀zìrúnà amúrọ̀ bí i ṣe wọ́n retí tí wọ́n mọ́lì tí ó sọ tí ó pàwọn látẹ́ nípa ń sára kò ṣe ìkàlùkù dorí kodò ó wà náà rìwáyà kẹgbẹ́ Imam Malik náà dorí kodò òun gbogbo túnmọ̀ sórí yá àn Malik nígbà tára Malik wá ń wálẹ̀ àkọlọ alkaif oríwọ níbèrè alkaif bọ́lọ̀ ń ṣe wà lórí al'arishu gẹ́rù màálùm àmọ́ o. bó lọ́lọ́run ṣe wà lórí àlàárà sí àmọ́ àmọ́ pẹ̀lú ìsìnwá ṣùgbọ́n wà lórí àlàárà sí gẹ́rù majhul kò pamọ́ sí wa kìí ṣe táàmà torí pé ẹ̀rí wá lórí ẹ̀ tó pọ̀ orí àlàárà ẹ̀ṣùlọ́lọ́wọ́ bá wà bó ti wà ń bẹ̀ wàlìímánù bí i wáàjì nígbàtá wa mọ́ kí ló yẹ táwa gbàgbọ́ agbọ́dọ̀ ni o ká nígbàgbọ́ sí wáàjì ọ̀ràn yẹn ni lórí pé nǹkan kọ̀kọ́ ni tàbá gan gan kan n'i tí bá ń ṣàlàyé àwọn nǹkan kọ̀kọ̀ fún wa bí ẹnìkan tó náà ẹmọ̀ ayé social media aláwọ̀ oríṣiríṣi lẹ́mọ̀ rí bàbá arúgbó bàbá àgbàlagbà ni mo wà lójẹ́ náà ṣàdádù ọmọ áwọ́sí mo wọ bẹ̀ mo jáde mo rí ẹgbẹgbẹ̀rún obìnrin lọ́nà ẹgbẹ̀rún ló wà ní kọ̀ọ̀kan mo wà lójẹ́ náà jáde ọdẹ bẹ́ẹ̀ nǹkan kọ̀kọ̀ báyẹn máa ń gbọ́rọ̀ ya yìí tẹ́lẹ̀ àtijọ́ lórí ẹ̀ka ṣẹ́kẹ́ ni agbọ̀mọ́ ìwẹ́lẹ̀ ẹ̀yìn mọ̀tò Allahu wọn bàbá ti rìn jìnnà bóyá lálùbẹ̀ nílé yẹn wọ̀ tí ó mọ̀ ọjọ́ tó yẹn bá lóun fẹ́ ròyìn kan tọ́lọ́ ń pè ń kọ̀kọ̀ fún wa tọ́lọ́ ń fi pamọ́ tẹ́nìkan ànígbà lọ́wẹ́ ànẹ́bí ọlọ́rin ìtọ́lọ́mbá ní kó sọ ń pa rẹ̀ yóò sì ṣe ìsinádù rẹ̀ wọ́n fi hàn mí wọ́n ṣe báyìí mọ̀kẹ́nìkan wá mọ́ sọ àwọn akẹ́kọ̀ọ́ àwọn ẹ̀jẹ̀ tó bá kó rí pé a rí àlìjẹ́nà a rí inú sàárè ọtúkọjá láti tó gbìrajé tó àwọn àtọ́lọ́run jọ àwọn ọlọ́run ní wọ́n ń bínú àá wọ́n ń bẹ̀ ẹ́ kí wá láti báyìí tí ọlọ́run bínú ọbẹ̀ kan mọ̀dábì sí pò lórílẹ̀ àtẹ́kẹ̀fẹ́ rí àwọn ń bẹ̀ ọ̀rọ̀ sọkúsọ̀nù àwọn nǹkan kọ̀kọ̀ kí láàmọ́ níbi jẹ́mọ́ à ń nígbàgbọ́ sí ni nínú Suratul Baqara ọlọ́ni alladhina yu'minuna bil ghaib àwọn mòmìnà òdòdó tọ́lọ̀ òdòdó yíwọ́n ni wọ́n ni ẹ́ pé tó bá ti rí kọ́kọ́ wọ́n ní gbàgbọ́ sí ọlọ́run ní alladhina ya'rifuna al-ghaiba àwọn tó mọ kọ̀kọ̀ torí pé ìgbàdọ́ ti pé kọ̀kọ̀ fún wa àlè mọ́ ṣùgbọ́n kí làwọn òní sí ìgbàgbọ́ ni ọlọ́run ọba àlekẹ́ ọlá ọba tó ní lórí àlà àríṣù ni agbẹ́bọ̀dọ̀ nígbàgbẹ́ ti bẹ́ẹ̀ wàtò áàlù ánìhú bèèrè à mọ́mọ́ ní tí wọ́n tó bára fún ní pé ká máa wá wádìí pé bóòlù ọlọ́run ṣe wà lórí àláràṣí kí ni mo ń jẹ ń bẹ̀ náà àláràṣí rẹ̀ kí lẹ́ fi ṣe sínú góòdì ló wà ní àtìgbà wo ló ti wà ń bẹ̀ bóòlù ti wà ń bẹ̀ gẹ́ ká máa wádìí eléyìí bèèrè àdádálẹ̀ yìí ìtó bí ìmọ́mù Málìkì léèrè ófúnlẹ́sì àbí ófúnlẹ́sì ófúnlẹ́sì ìmọ́mù Málìkì wà bọ̀ pé ní wà inni la àkáàpù àǹtàkùnà bọ́ọ̀lán tí wò pé ẹni ànùní wọ̀ yìí ẹni ànùní ẹ́ níbi ìbéèrè ń tàbí àmọ́mọ́ bí yẹn ti jẹ́ nígbà tí ẹ bá béèrè tí ò yẹ kó ṣe kí ni bẹ́ẹ̀ kó ẹ̀rí ẹlòmí ò ní nǹkan gidi béèrè tí ó kàn ní òun béèrè ṣe dákun mo ní béèrè kí ni ajá àwọn àtàbùlì ká ló kọ rẹ̀ kí bó kọ rẹ̀ tó bá yẹ pé ni bíi bíi lónìí lọ àbálòwà tó jòkójókòó tó máa lọ irọ́ àdíyàn pa múta tó fi lóòdó ìdí wọn ẹ̀bí sínú tẹ́gì dóngó yàrò ní àbí ẹ́ àbí kìíní ẹ̀fẹ̀ tí ó kànnà alìmọ̀yìnmọ̀ ni pé alìmọ̀ mọ́lìkì tọ́fẹ́ á ń ah, wò pé tí wà yí mọ́ ti máa súnmọ́ omírọ́ bí i àwọn èèyàn tó wà pẹ̀lú mọ́ máìlìkì mọ́ máìlìkì pa wọn láti ẹ̀nà máa kéwẹ̀ ọ̀yá ẹlẹ́ jáde kó mọ́ kó tiẹ̀ bá ẹlòmíì fáírọ́ọ̀sì nu ẹni tó bá sì ní fáírọ́ọ̀sì ń fi agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ sọ afọ́kọ́ mọ́ kó ràn wá ká máa bò láti fọ̀mátì ẹ̀ àwọn àfẹ́ ní ìṣíwájú wọn máa ṣerú nǹkan báyìí before imam al-imam malik náà ni irú tó jọba ìṣẹ̀ láyé umar bin khattab radiyallahu ta'ala anhu ẹni arákùnrin kan bẹ́ẹ̀ pè ní sọ́bí ìdìbòn ìsìn ó ń lo àwọn ayé àkùrá nìkan tó lọ́nà bá sọ́bà yóò tún gbé ní tìlẹ́gbẹ̀ẹ́ pé wíwà pé ìsìn kùránì gbára wọn wọ́n sọ fún Umar bin Khattab radiyallahu ta'ala anhu Umar ní khalifa ń gbà náà ó ní ẹbá ń pè wá ó dọ́dọ̀ Umar Umar belere sínú ọkọ̀ rẹ̀ ó ní ana Abdullahi sọ̀rọ̀ umaru jẹ́ kò yẹ̀kọ́ èmi náà ana abdullahi umaru gbogbo aná ìlẹ́rú ọlọ́run àyíkẹ́lẹ́ tó ń ṣe tó ń ṣe yìí àwọn àwa ọ̀pá tí ní ara gi làbínú tó lẹ́gùn lára ẹni umaru wa ń jẹ́ náà rí aláta aláàlẹ́ umaru wa kò bó tí gbogbo orí sọ̀rí ìgò ṣẹ́jẹ̀ ìlú tí ó ti wá ó dẹ̀ pé Abu Musa al-Ash'ari ní gómìnà bẹ̀wẹ̀ ó mọ̀ tó wá tẹ́ǹdì ẹ̀ sí pé àti kọ́ lẹ́kọ̀ọ́. ẹnu gan sọ pé ah, ìgbà tí ìyá dojú ẹ̀ pé ah, gbogbo tí ń wá lónìí ní gbígbé ó ti sá lọ. Umaru kò tí ì tó tó bá délé ẹ̀ padà sọ fún yẹn kan ẹnì kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ jòkó tì tí bá ń bọ̀ báyìí wọ́n yẹn ń tẹ́ fàájì lọ́yìn ah, <laughs> kálukú ẹ̀yìn ọdún kan ni ẹni tó jẹ́ wálí ìlú ṣẹ́wọ́dà káàbù mọ́sálà àṣàkùnà tó wá ránṣẹ́ tó mọ́rù ká ìtúbà rẹ̀ ti dúró dédé ìgbàlẹ̀ àti ìṣẹ̀wà ń rúpọ̀ mọ́ ẹwà láyé nǹkan ló fi ń fán rojú rẹ̀ káàkiri àtakọ̀rọ̀ ọlọ́run àtakọ̀rọ̀ òjíṣẹ́ nígbà tí ó ṣe tí ó mú ni tọ́mọ́ ní ayé ṣubúà àsìkò sí ló wá pọ̀ jù fìtínà ṣubúà ó pọ̀ ìrújú nìyẹn gbọ́dọ̀ mọ́ tí ń ṣe inú ẹ̀sìn wà ilá àyìn ó tàn án wọ́n ti parọ́ fún wọ́n dá etí ń jẹ́ àkídà òdodo wọ́n dàrú mọ́ lọ́wọ́ wọ́n ti gbé irọ́ lé lọ́wọ́ kọ́lọ́n kó sànú ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí tó tún tẹ̀lé ẹni àkbára náà bí jáde abu hamid ahmad bin ismail an jáde walidi shahid wa abu muhammad bin hadi bin hadwai asabuni yẹ pé àwọn bàbá bàbá Abu Usman àtọ̀bó ní ẹ̀nàgbà ọ̀rọ̀ yìí wá ló sọ pé ní àkùbára níbi ìjádí jádù mi ló kọsọ̀ ẹ̀gbà tó kọ́kọ́ àwọn bàbá bàbá rẹ̀ ló parí tí wọ́n náà fi àtọ̀bó ní ẹni haddathana Muhammad bin Ahmad bin Abi Aun an-Nasawi Salamata bin Shabib حدثنا مهدي بن جعفر الرملي حدثنا جعفر بن عبد الله رواية لينا ودو جعفر بن عبد الله لو فارسي tó sọ̀rọ̀ ìmáàmù máìlìkì yìí fún wa ó jọmọ́ yìí tí àtọ̀síwájú jọmọ́ yìí tó ẹ̀ka bẹ̀rẹ̀ rí pé kí ló dé tí àlìmáàmù máìlìkì bínú nígbà tí arákùnrin ìbéèrè ọ̀rọ̀ yìí ní tó fa ìbínú rẹ̀ náà ni pé ìtò takò lànà lẹ́ni ń béèrè ìgbà tí àwọn àyà ti ń sọ fún apẹ́ ọlọ́wà lórí àlàáràṣí tí ń sọ̀kalẹ̀ náà fàábọ̀ sí láyé ńgbà náà ẹ̀sùn mọ̀ pé ìṣẹ́fí àṣọ àbà ní pẹ́tọ́ bá rí tó rú wọn lójú tí náà ṣe lọ́dọ̀ ànẹ́bí wọ́n béèrè ṣùgbọ́n gbogbo tó níṣe pẹ̀lú tí bàbá ìkéré náà béèrè ó rò pé àkídà wọn ni pé tó bá ti jẹ́ ìròyìn ọlọ́run àìṣe kí ni àìyẹ wò àbẹ́rí ìkẹ́ náà sọ àbà kó béèrè lọ́dọ̀ ànẹ́bí bóòlù ọlọ́run ṣe wà lórí aláàṣì bóòlù àga ọlọ́run ṣe rí bóòlù ọwọ́ ẹ̀rí pé àwọn ìbéèrè àwọn sọ̀hábà tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tó ẹ̀gbọ́yé náà dájọ́ ni kò ní ní ṣe pẹ̀lú ròyìn ọlọ́run ọlọ́ni yas'alunaka 'anil anfal wọ́n béèrè ń pa nǹkan àwọn nǹkan tó ń kó lójú ogun yas'alunaka 'anil yatama wọ́n béèrè ń pa kíni al yatama ilé tẹ́sù tó máa ń yọ tó bá lé kí ló gbẹ́ wọ́n béèrè ń parú yóò ẹ̀rí yẹ̀sàlúnáká àmìsá àti àyánà mùrùsá ẹ̀fún àti yẹ̀ náà jẹ́ ìkẹ́kọ̀ọ́ kílá náà fi dá wọn ló ọlọ́run ní fíìmà áńtà ní zikirọ́ ìwọ́gun gbogbo àti ìṣẹ̀lẹ̀ ìgbàmí ọlọ́run yẹ̀ sẹ̀fúnáká wọ́n béèrè fatuwa lọ́wọ́ rẹ̀ tí wọ́n wo béèrè tó wá béèrè yà rí ìtó ní ṣe pẹ̀lú kíni ẹ́ pẹ̀lú ròyìn ọlọ́run àwọn ẹfà àgbèyìn náà dé lẹ́yìn tí wọ́n á lò lànà àwọn fàábà kò sẹ́ tó bèèrè sí bóò lẹ́sẹ̀ ọlọ́run ṣe rí bóò ló ṣe wà lórí àlára sí ìyẹn ló dùn Imam Malik pé ìlànà ẹfà ni wọ́n fẹ́ lò ni adùn irú eléyìí ni ìyàwó Aisha radiyallahu ta'ala anha náà fi dá Mu'aza lóhùn ó ní ìyàwó kí ló báwo obìnrin tá a bá ṣe haidọ̀ bá san àwẹ̀ tá a nítàrún ìtí ìyàwó Aisha fi dá lóhùn pé àrùríyà tó án sínú àwọn àrùríyà ni wọ́n náà wà kò dáhùn èèyàn lójú àwọn kàwáríjì àwọn alkàwáríjì lè hàròríyà ní orúkọ wọn nù ẹ̀ pé táwọn kàwáríjì bá pa àwọn èèyàn kébìrì tán wọ́n sá kó nùlú wọ́n lọ tẹ̀dó sí ibìkan àbí nígbà pẹ́pẹ́ àwọn sàábà ń kébìrì sàábà tó kù láyé gbà pẹ̀láàlì àtàwọn tó wà pẹ̀lú wọn wọ́n sì lọ tẹ̀dó sí ibìkan àyè tán dúró sí náà pè ní àrùwọ̀rọ̀ kí lápẹ́ àrùrọ̀ tó wá pé àwọn ará àrùrọ̀ òun gbà pé ẹ́ eh, kí ló gbọ́yé àwọn kàwàdì ní kẹ́lì kẹ́lì káà àwọn tó wọn ará sambisa nù àwọn pẹ̀tọ́ wọn náà ti mọ́ tó túnmọ̀ láyé wá ń sí ayò àbí àrùrọ̀ náà ti jẹ́ ń gbà tí wọn ana ọ̀rọ̀ yẹn dùn yàrá yìí sàpé àti èdè a máa ń tàbí ìbéèrè mọ obi tí yẹn ń rìn fún gbà mí ká tí ẹ bá rí pé ọtí náà kẹkẹ tí ń wọ́ ó yẹ kó béèrè irú nǹkan báyìí. nínú àlàyé tó ṣe ni pé alkaif bóò ni ìròyìn Ọlọ́run ṣe rí ìròyìn bọ́lọ̀ ti wà lórí àlàárà sí káwà fi ní gbogbo ìròyìn lókù náà majihul ipá mọ̀ ní ọ̀sẹ̀ni tó mọ̀ tó bá fi rìnlẹ̀ pé ọlọ́wọ́ ọba ọba alétẹ ọlá ọba tó lójú ni mọ́sàlàyé bójú ń ṣe ọmọ tó bí ẹkí lọ́sọ ọmọ náà وسئل أبو علي الحسن بن الفضل البدل عن الاستواء ani ìkan nínú àwọn àfà nínú àwọn ìṣíwájú wa tí í ṣe Abu Ali orúkọ rẹ̀ ní Al-Hussein ibn Fadl Al-Bajali a ní àbí àwọn náà ń pa al-istiwa wa qila lahu kayfa istawa ala arshi anẹ́bí àbá ìpé bóòlù ọlọ́run ṣe wà lórí àlàárà sí rẹ̀ fàkọ́ọ̀l anani ana la min àmbá ilẹ̀ inú ọmọ kankan pààrọ̀ kọ̀kọ́ àbí kí ń bí mí inú ọmọ ń pa ni ńlá mẹ̀kẹ̀dárọ̀ mà kó ṣùpà lánàá àfi dèédé bábá fi hàn wá bábá fi hàn wá náà sì láàsọ. Fakọ̀dé àlámà náà jálà zikiru. Ọlọ́run ọba ọba àlejò ọlá ọba tó tóbi ó ti fi mọ̀ wá pé àná òsáwà àlà àrìṣẹ̀ tó wà lórí àlàáràṣí wàlámù yòkùbírí náà káìfà sáwà ṣùgbọ́n bó ló ṣe wà ń bẹ́ kò sọ yíò fún wa kí ni wọ́n fẹ́ pọ́nra rẹ̀ lé kọ̀yà àtàgbéjẹ mọ́wọ́ nítorí òun bá sọ nípa ọkọ rẹ̀ nípa àròyìn ẹ̀kọ́ mẹ́rin kí ni kò mọ́ sọ ọlọ́ni àántún aláàmù àmì lọ́à sẹ́yìn lẹ́ẹ̀mọ́ ní àbọ́lọ́ èèyàn onímọ̀ pa àkẹ́kẹ́ tọ́lọ́n bá sọ fún wa òun أخبرنا الحاكم بن عبد الله أبو عبد الله الحافظ أني الإمام الحاكم أبو عبد الله ونفو عنه قال أن أخبرنا أبو بكر محمد بن داود الزائد قال أخبرنا محمد بن عبد الله الرحمن الثاني قال حدثنا عبد الله بن أحمد بن شبوي المروزي قال أني سميت علي بن الحسين ẹni ló wá ní mo gbọ́ tí àlè ọmọ hussein gúnnú shafiq yakub tó sọ báyìí pé samitu abdullahi bin mubarak mo gbọ́ tí abdullahi bin mubarak ìkan nínú àwọn ẹni ìṣíwájú aminu tó jẹ́ àfáà gidi lásìkò wọn ẹnilu wọn tọ̀ wọn abdullahi ibn mubarak náà àfáà tó jẹ́ sáib olùráyífá almuhaddis aládìsí ni wọn àwọn èyí tó wá bí fún alìmáàmù ahmad sábà ń wọn sáà sọ̀hábà kò jìnà púpọ̀ ẹni abdullahi bin mubarak yẹ̀kúnlẹ̀ sọ pé náàrí fòrọ̀ bana àmàkọ́nà ọba wa fáwọkọ̀ sábọ̀ ìsàmàwà lókè sánmà kéje ló tún wà alálẹ̀ àríṣì sáwà orí àlàárà sí ti ní orí àlàárìṣù ni ọlọ́run ọba wa wà. báyínà mínihù kálìkì àwọn kálìkì yẹn pé ó separate ó pẹ̀lú àwọn ẹ̀dá kò sí pẹ̀lú àwọn ẹ̀dá torí pé a sọ fún apá àwọn èèyàn kan náà àwọn súfí nígbà tó ọlọ́wọ́ bọba àlékè ọlá ti kó sára àwọn ẹ̀dá àkídà olóòlíyánu ẹ̀rí ọlọ́run ti kó sára gbogbo nǹkan àbí ká ní wahdatul wujud pé ètò ogun nǹkan tí ń bẹ náà ní haqiqatullah pàápàá ọlọ́run kò sẹpẹ́rẹ́tì tẹ̀ láwọn ẹ̀dá tó bá fọwọ́ mú bí ẹlẹ́ ní owó àná náà ṣe kí ni náà fọ́ kan ẹni náà kẹ́ wù àbáwọ̀ ibi lọ lára rẹ̀ tó di túláàsì kọ́ lára nǹkan kó tó máa ṣe kó tó máa jẹ́ nǹkan mo ti bá rẹ ní bẹ́ẹ̀ pàdé rí ní àfáà iná ẹ̀wọ̀ àtúndé jẹ́gi tọ́nà bá ti lára rẹ̀ ìsọkúsọ ló ń sọ ọ̀rọ̀ kúfúrú sí ni gbogbo tó bá tó wá ń fọ́kàn ní wúwà náà làwọn fọ́kàn wúwà náà ni wúwà mẹ́rin ẹ̀rẹ́ ti ń lọ lójú ọ̀nà kí náà pé òkú wà náà ni. ìlànà àforísúnà mọ́tò èyí pé ọlọ́wọ́ bá bá inú àníkálìkì ó separate kó lọ́dọ̀ ta ni àwọn ẹ̀dá ẹ̀ tẹ́bá báwọn àfáà bá ń lo àwọn akẹ́nìmọ̀kánú àkídà gbogbo ẹ̀ kò sásọ̀dà núbẹ̀ ó nídìí mọ́tàbọ̀ pé Quran kàlámùlá ẹ̀rí kẹ́ máa fi jọyàn pé gẹ́rù màkàlùkì sàn ó lọ́mí lọ́gbọ́n takò àwọn tó pè ní ẹ̀dá ọlọ́run irú eléyìí náà pé báyìí náà ànàkálìkì ó sẹpẹ́rẹ́tì kó lọ́dọ̀ ẹ̀dá rẹ̀ ní wọ́n tá jápakò fáwọn súnfí olùpapọ̀ mọ́ àwọn ẹ̀dá ni ó ti rúpọ̀ mọ́ wọn. bàbá ní wà lánàá kúlù ká máa kọ́ láti lè jàmíyà irú ọ̀rọ̀ kọ̀rọ̀ tán àjàmíyà máa ń sọ àwọn òní sọ ànáwà wà àṣára ilà láàrùn bí tẹ́lìmọ̀n lọ́kàrí pé òun ó wà nílẹ̀ ó wà ní báyìí ó wà ní káàkiri láwò ní sọ yóò tó àkídà àwọn ẹni ìṣíwájú náà fi rinlẹ̀ yẹ́nì pọ́n gbà lẹ́nu ara wọn lágbájá sọ fún wa àná ẹgbọ́ lẹ́nu lágbájá máa dúró lé lórí nu. tí ẹ̀ wá ọlọ́run bá ń bẹ́ ń bí gbogbo pẹ̀lú mọ́ rẹ̀ ni.

wàhùwà akọrọbù ilaykum min hablil warid tí ó súnmọ́ yẹn ju san ọrùn yín lọ títí ò bá sí pẹ̀lú yàn tó lè súnmọ́ yẹn ju san ọrùn yẹn lọ. Ìgbà Al-Qur'ani máa ń túra wọn ni, kì í takura wọn. Gbogbo tọ́lọ̀ sọ pé wà lórí àlàárà sí nígbà tẹ́ bá tún bá wọn. Tí wọ́n ló fẹ́ kù lórí àlàárà sí máa ń gbà tó ti wà pẹ̀lú wa. Àkọ́kọ́ nu, lẹ́yìn ọlọ́run tú àwọn nǹkan wọ̀nyí fún wa. nígbà tí Musa àti Harun tọ́lọ̀ ọ̀nà wọn bá fèrè àwọn kẹrù ń bà wọn kí lọ́nà sọ ọlọ́ni ẹ má bẹ̀rù ìnáni máa kó máa ní ọlọ́run lò mo wà pẹ̀lú yín ṣùgbọ́n ọlọ́run ṣàlàyé bó ló ṣe wà pẹ̀lú wọn asma'u wa gbogbo tí ń ṣẹlẹ̀ mo mọ̀ ń gbọ́ òun ṣe kí ni ó sì rí máa wà pẹ̀lú yín nu lẹ́yìn náà nínú ṣe tí àwọn ẹ̀dá ti ẹ bá ní àmúwà pẹ̀lú ẹ ó sì lè wà nílùú yín pẹ̀lú àgbogbo tó ṣe mí náà wà pẹ̀lú ẹ tó mí nìkó dúró tiẹ̀ ẹ sọ̀rọ̀ ìyẹn lè wà lamẹ́ríkà ní wà pẹ̀lú rẹ. kò pé ní dúró kókó bọ́lọ́run bá lóun wá pẹ̀lú wa níbo ló wà tó ti wà pẹ̀lú wa orí àlàárà sí báwo ló ti wá pẹ̀lú wa bí ilmihi pẹ̀lú máa rẹ̀ kò sí nǹkan kan ṣe tí ò rí bákan kò sí nǹkan ṣe tí ó pamọ́ sí eléyìí ni àkídà àrí sunnati wal jama'a ẹ̀wà láwọn sáàsọ̀rọ̀ wọn bí àwọn àlìjàmíyà àtàwọn tí wọ́n já fún wọn jẹ àwọn olè ọlọ́wọ́ bó sí ní kíni kò sí lórí àlàárìṣì àwọn mọ̀tẹ́sílá wọn ni ọlọ́wọ́ ọba orí àlàárìṣì tó lọ́wọ́ tó ní àrọ̀mọ́ni wọ́n máa ní ẹjẹ gàba lé nǹkan pé abẹ́ agbára rẹ̀ làlára sí náà wà ní àwọn abẹ́rẹ̀ pé ilẹ̀ ń kọ́ abẹ́ talówà abẹ́ àṣẹ talówà kó tó abẹ́ àṣẹ ọlọ́ọ̀nì ẹ̀ náà wà ní àfáàsì mọ́ gbogbo ọ̀nà ẹmọ níbi ìtumọ̀ ẹmọ níbi ìtulógà tó ní ìsáwà àlà pé ti ìsíwá àlà ṣe ìn ìmáàna àlà ọ̀fọ́ àdá èyàn pé èyàn wà lórí nǹkan wọn ni èyí ti kó jẹ jabalẹ̀ torí dé bá tẹ́lẹ̀ ìsáwà ẹ̀rí pé àlálẹ̀ máa ní tẹ̀lé arahman alàlà àríṣì sáwà súnmọ̀ sáwà alàlà àríṣì ní ọ̀nà náà bàbá ń tẹ̀síwájú pé wàsàmí tùl ẹ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ máa ń fi ti ṣe alimami hakim sọ́bìn mustadrak ẹni mo gbọ́ tí hakim abba abdullah alhafiz sanso fi kitabihi at-tarikh inú tíra mọ̀tẹ́tàn sanso alladhi jama'ahu li ahli naysabur yìí tako fáwọn ará naysabur náà imam abu nisabur alimam muslim nisabur ìlú wọn alimam hakim ana kọ tíra yìí àtàrí fún ara nisabur ọlọ́rọ̀ tán fẹ́ sọ yìí asọ́ ń bẹ́ وفي كتابه معرفة الحديث أتنو ترى معرفة الحديث اللذين جمعهما ولم يسبق إلى مثلهما ẹni tíra pé akọmọye ìjọ báwọn fẹ́ẹ̀rẹ́ ni tó gbáwájú wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa tí wọ́n sọ ní ẹ̀ yaqul ẹni alìmọ́mù hakimu sọ mẹ́ pé sẹ́mí tó Aba Ja'far ọgbọ́tí Abu Ja'far أبا بكر محمد بن إسحاق بن خزيمة رحمه الله تعالى كان ما بان قبي عوي كان عفا وين سواجنا كنا كان بي كيلو عند انصم سنه الإمام ابن خزيمة تجي عفا الإمام ابن حبان إما أبو صحيح ابن خزيمة صحيح ابن حبان كلا أن لا كلا كتاب كتاب التوحيد tíra dáadáa ni ẹ̀fẹ́ àkídà àwọn ẹni ìṣíwájú nílẹ̀ alimọ́mù Hakim ẹnẹgbọ́ tí alimọ́mù bínú kò sẹ́yìn mọ̀ yàkú sọ́nà pé máa ń lámù yòókè rọ́bì anna Allaha azza wa jalla ala arshi pé ẹnikẹ́ni tí ò bá gbà pé ọlọ́ọ̀bọ̀ ọba àlekẹ́ ọlá orí àlárà sí ló wà ibi tọ́rọ ẹ̀dá àbáyé lójú tó yẹ máa gbọ́rọ̀ tó sọ o ẹnu àtọ̀ ọlọ́run bẹ́ẹ̀ gbogbo bí ó ti sáfárá dí àti sọ́nà tó wà ní ìgbẹ́ náà tó yẹ tó bá ti lọ́run bẹ́ẹ̀ gbogbo bí ó ti wà níbo ilé ìgbẹ́ náà nù àwùzùbìlà bàbá yìí ní ẹnikẹ́ni tí ò bá fi rinlẹ̀ pé ọlọ́run ọba àlekèọlá ó wà lórí àlárà kọ̀dé sáwà fáwọkọ̀ sábọ̀ ó wà lókè sánmà rẹ̀ méjèèjì bàbá yìí ní fàwọ́ káfíìrún bẹ̀rọ̀ bè ó ti ṣe kèfèrí sọ́lọ̀ kèfèrí ni torí pé tó ní ṣe pẹ̀lú ìròyìn ọlọ́yìn tó lágbára ni tí ẹ bá ti gbé gbájú báyìí èyí ó kúrò nínú súnà ni tó bá gbé gbájú wọnú gan ó lè lórí ẹ̀bí kèfèrí ìyẹn láàmà aṣàlàyé fáyẹ̀ lé náà ni kí n tó wá kàn àdúrà àwọn contemporary issue tó yẹ káwọn èèyàn mọ̀ tó yẹ káwọn náà tó wá sí ọ̀lẹ́ ìtẹ́ bá dé tàbí ẹ̀bá ń bẹ mùsùlùmí kéńdù lọ́nà wà kí lèmi tí gbogbo òbí dayé lò ọlọ́run bẹ́ẹ̀ bí gbogbo tó ti ń kírun tó ń gbàwẹ̀ tún wọn sì màkídà yìí ẹ̀ẹ́dẹ́ tìrì láǹfààní ẹ̀gbẹ́ àìmọ̀kẹ́ ló kúnlẹ̀ ni láti sọ àwọn sábà ọ̀rọ̀ yìí méjì bá fi ń sọ yìí lọ àwọn àmọ̀ sọ yìí ẹlẹ́ni tí ó rí pé tẹ́wà ṣùgbọ́n ká máa sọ bóòlù àwa náà kékeré náà máa ń sọ náà leadership in Islam àbí <laughs> àbí Islam and, and politics ẹ̀rí kàwàlẹ̀ àfàun àlájú ṣùgbọ́n náà tó àfihàn àlájú pàtẹ́ wọ́n tó bá ti lájú pàtọ́ lọ́kọ̀ọ́ lájú. torí ebere akọkọ ọmọ ń o ẹni bá ti ti ń pa àròyìn ọlọ́run bí ó ṣe kéré tó kò ní rí wí o kò ní rí dáhùn because ẹni tó afẹ́ áfúnni tí ó tẹ̀tẹ̀ alimọ́ múnú kò gbogbo kò sí lórí àlárà sí àwọn akáàfẹ́ ó ti ṣe kèfèrí sọ́lọ̀ halalu dam ó ti lẹ́tọ̀ọ́ ká dẹ́jẹ̀ rẹ̀ lẹ̀ tọ́mọ ní halalu dam kọ́ kí ni fún pápánu lórí mọ́sálà yìí yusaba àwọn amú olórí ìlú òmù yóò ní kó tó bá ìbẹ̀rẹ̀ ti máa ń gbé ìkọ́mọ̀ ó jà fún àbórí rẹ̀ yí ni àbọ́ ọmọ tó ń ṣe ní kí èdè pọ̀ mú kán tí a túbá ọ arínú àfáàní tí ẹ̀ṣẹ̀ tí yíyẹ bá ní kí èèyàn túbá báyìí arínú àfáà tó ní wẹ́ ẹjọ́ mẹ́ta náà fún àbí ojú rò tí wà ẹjá tó mọ̀ wóró láńtí ó tún sọ bàbá nípa intab tó bá túbá pé àwọn òsọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run bá ń bẹ lórí àlàárà sí ìtafẹ́ kó sọ náà wà ilá dórí bá fi ọ̀nà kọ̀ọ̀ tí ò bá tó bá tí ní kan ṣe fún kórí ẹ̀pò lọ́rùn ẹ̀ ní ẹ̀ pé ẹlòmí ti bá ń sagídé ní gbogbo tó kó wá jẹ́ wọlé kọ́lọ́ pàrọ́ ìwé tó bá gbé rú mọ́tẹ́ra ìdọ́dọ̀ nìkan alóṣe èsì owó tí wọ́n tó kó jẹ lójú òun ọlọ́ọ̀bá ni kò dùn tẹ́lẹ̀ ń bá mú dájọ́ tara rẹ̀ wá báyìí ẹ̀mọ̀ rẹ̀ ni ẹ̀yẹ kẹ́kọ́ àwọn pọlisí nàìjíríà kan kẹ́kọ̀ọ́ bọ́ǹbù wọn irú èèyàn burúkú wọn ni wọ́n yìí. ìwọ tó ń sọ̀rọ̀ àwọn tó ń sọ yẹn dájú ẹ lọ. tẹ́tí islam ṣe gbé lẹ́nu kátẹ̀lé yẹn sábì ṣe. ìgbẹ́ tó bá yẹ kéńbi òfin tọ́lọ́ ní ó lé ní ẹ̀fì ẹ̀fì lẹ̀ yìí kọ́ ló kù ọlọ́run tó rọ bíjà àbáyìí ni wà ulkiya ala bábìlì masábìlì tó bá mú orí ẹ̀kọ́ lọ́rọ̀ ẹ̀tán tó wá lọ jù bí dọ́sírí inú ilé gíní ilé ilẹ̀ tó rùn hátà láyàtọ̀ àzàbí ilẹ̀ mùsùlùmùn torí tó bá tún gbé sí tòsí kẹ́hùn artisans wala lùmọ̀ àhàdùn bí nẹ́tìnì rọ̀ ìyá ti jẹ fàtẹ̀ kọ́ àkọ́mọ́jà mùsùlùmí nìkan àwọn míì náà tó ń ṣe mùsùlùmí ẹni ọ̀wọ̀ làwọn náà bí la alìmọ̀ àhàdùn àwọn tán lábẹ́ wa ẹni lábẹ́ wa tán wà lábẹ́ wa tá a bá lábẹ́ náà ti fèrí kámọ́ bẹ tí sàkáà ní tiwọn gan ìyẹn pẹ́ẹ́n jẹ́ dúkà jùlọ kórùn rẹ̀ márùn sí wọn pàkánà máa lùhù tó bá lówó ẹ̀dẹ̀mọ̀wó bílíọ̀nì àní o ó ní gbogbo owó rẹ̀ yẹn fáìhán yóò jẹ́ èrè ìjẹ́ àwa mùsùlùmí láàyè rítù ahẹ́dùmílẹ̀ mùsùlùmí kò sẹ́nìkan tí ó jogún rẹ̀ náà mùsùlùmí nítorí kílẹ̀ nìkan kò fi jogún rẹ̀ tó sì lọ́mọ tó níyàwó nítorí kílẹ̀ nítorí kílẹ̀ ní kẹ́kọ̀ọ́ fi ní jogun rẹ̀ ẹ́ àbáyé fi rìnlẹ̀ káà ní kèése mùsùlùmí a ti mọ̀ pé tí èyí bá ṣe mùsùlùmí mùsùlùmí òrèlé kí ni oníjogun rẹ̀ ẹ̀dá pàyà ọ̀rùn pé ẹ̀kẹ́ olóṣẹ̀ tó wá tó bá ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ o ẹ̀rì ó ní ìfìlì mùsùlùm làyẹ̀rì tó lè káàfẹ̀rọ̀ torí mùsùlùmí ò ní jogun kèfèrí kama kọ́lá nàbí sọ̀rọ̀sọ́lá bá nàbí sọ́nà sọ́yìn Bukhari pé láyẹ́rì pẹ̀lú mùsùlùmí káfírọ̀ wọ́lá káfírọ̀ lè mùsùlùmá pé mùsùlùmí ò ní jogun kèfèrí kèfèrí ò ní jẹ́ kí ó ní jẹ́ tí ilé ni tí alimọ́ ibn Khuzaimah sọ ẹ̀rí kọ́lọ̀ tó lágbára ní fún àwọn bá gbé ṣẹ́rí ìdání Sheikh al-Allama Rabi' ibn Hadi al-Madkhali hafizahullah ta'ala tó ti ṣẹ́rí òfíra yìí ọba wọn sọ lábẹ̀rẹ̀ pé wà ahlu sunnati la yazaluna yashtarituna iqamata al-hujja ọmọ ìrìnlá fi ní àáfi ujá hàn irúgbà tí ẹni kó mọ́ túbà wọ́n tó fún ní ujá àáfi kọ́mọ̀ tó ujá fún àlẹ́bí yúnkírù ìlú wà láàáyí wà pẹ̀fà àtẹ̀ fẹ́ntí ń takò pọ́lọ̀ ọba wà lókè fẹ́ntí ń takò ròyìn ọlọ́run kábàtẹ́ni tó ṣe tó lè mú kúrò nínú ìsìláàmù ni àáfẹ̀ o. a fi pé ábà kúfùrù bìlá ìlàṣàk pé ìṣekèfèrí sílẹ̀ ìṣekèfèrí tọ́lọ̀ nílé tí ò sí èméjì mẹ́ ní anata àpílà abisifat torí pé kí ẹ̀wọ̀n gbáwọn ìròyìn yìí dànù pé ọlọ́run lọ́wọ́ kódà kọ láníyàn rẹ̀ dá pé àwọn ẹni kéèyàn gbọ́mọ̀ ròyìn yí dànù tẹ̀kìfíìbù lè kìtàbẹ̀ láhí wà lè súnà tẹ̀ rọ̀sọ́lẹ̀lá ìsọ̀lọ̀lá àlẹ́yìnwá àlẹ́yìnwá sọ́làm kí lọ́lẹ́ ni ẹ̀ ń ṣe ń takò tíra ọlọ́run ń takò súnà nẹ́bì nígbà tọ́lọ́run sọ pé ní bálí àdáwú mọ̀bùsùtọ̀tà ni ọlọ́run kẹ́nìkan wá dé tó ní à ẹ má fún ọwọ́ ròyìn ọlọ́run ẹ̀dá ni máa ń lọ́wọ́ ọwọ́ lọ́lọ́ ń lò ẹ̀yìn ẹ̀gbọ́yé mọ̀ já sínú àyálú ọ̀rọ̀ ni ó ní nǹkan pàtó tán mọ̀ gbàlérò mẹ́ tí wọ́n á ná gbàlérò ní sábà mọ̀ fí mọ́ àwọn alìmọ̀tẹ́sílẹ̀ àwọn àṣáìrà gbogbo náà kí ná gbàlérò yóò bá di kọgbà eléyìí ní àánú ọlọ́run nìí inú òde ó ní ìkẹ́ni ìkẹ́ mélòó ni yàdá ni mọ́tà ni ìdẹ̀ra méjì ni tí ìdẹ̀ra méjì wà lọ́lọ́wọ́ ọba ní àbí àìmẹ́bí tọ́lọ̀ ti sọ̀rọ̀ ìdẹ̀ra kí ọ́lẹ́ tí ò sọ ìdẹ̀ra náà bí tó fi pé lọ́wọ́ mẹ́wàá mẹ́ta fúra wọn pàjá àrọ̀bùkà wà ní mọ́lẹ́kú mọ̀jí ìpọ́n ó wà lọ́jọ́ gbẹ̀dẹ̀ alìkìyàmọ̀ ẹ̀dá ni mọ́ ń wábì kan ọlọ́yẹ wá kí wọ́n ní ó wà á pé ẹ́ ti ti há fún nǹkan bẹ̀rù kí ni oníbàlágà máa ń pẹ́ ní o ìjáfún ìjáfún nẹ́tì àríkínà máa ń pẹ́ ní bàlágà pé ẹ́ ti ti nẹ́tì tó ìtumọ̀ ẹ pé wà já àmúrò rọ́bì but àmúrò mẹ́bí àṣẹ ọlọ́run ni ó wà á e lè ní ìmọ̀ ọlọ́run ní ó wà àwọn ò bá mọ́ takora wọn kí ló fàtọkọrọ yìí wọ́n yí wíwá yẹn padà tọ́lóhùn gẹ́gbẹ́ òní wá gẹ́gbẹ́ ọlọ́run ọlọ́run bínú tí wọ́n bínú ẹ̀dá ní wọ́n bínú fẹ́ yí àbí tó ti tún ìdẹ̀ra ìdẹ̀ra ọlọ́run ní kìí fọwọ́ ṣé ẹ̀dá lè ṣe nǹkan ìdẹ̀ra fún mọ̀lákéjì rẹ̀ kí ló kún wọn sí wàhálà yìí fún ọ̀fẹ́ dúró sí lánàá àwọn ẹni ìṣíwájú tó yẹ ká dúró sí tẹ́bá ní ọlọ́run bó wà bó àwọn òmọ́ tó simple ni oní tó bá ti tako àwọn ọ̀rọ̀ yìí ó ti tako alukur'an ó ti tako sunna torí bẹ́ẹ̀ láti mú méjèèjì lakini hadha almu'assil hal huwa mukadhib fa'ila am indahu shubhat الشيخ ربيع حفظه الله تعالى wọ́n tó wá ní tó tẹ̀wà záró yìí dánù a mọ̀ pé iṣẹ́ kúfúrù ló ṣùgbọ́n à ìzáré pé kéfèé rí báwọn ọ̀tọ̀rí kárí yẹn jẹ́ kúfúrú káwá rẹ́ni tó jẹ́ kálódì kèfèrí káwọ́ pété mò ká bíbù ní ṣéǹṣe nǹkan yẹn ní irọ́ ni ṣé kó gbà pé nǹkan yẹn ẹsí sí tó dọ́kẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ìdá oṣù hàt àbáwọn àrújú kan ló bá àwọn ni ọmọ ẹ̀rọ ìjàmíyà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fàzọ́ìrò anáhùn kánù mùtà àmìdín ní tó rẹ̀ ní pé àwọn mọ̀mọ̀ mọ̀ ń tán ṣe wàhálà bá fírọ̀ tì mìíràn amòrìhìn ń mọ̀mọ̀ ó yé wọn pẹ́kẹ̀sá fẹ́ dárò yọ ọlọ́wọ́ bá lóun anáhùn yẹrù dúnà nù sófà kìtàbù wà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn amọ̀lì mùtàkìrú ó bá ní ìsòkúnmà tó dọwọ́ gbẹ̀yìn kí lánà wọn ètò àpadà dìlànà tẹ́ pé lumi ìlànà wọn ti fọ́ká gan àìmọye orí nínú àwọn àfáà tẹ́mọ̀ ẹgbó kan náà pé ní àṣà ìdàrí táwọn àfáà òtí ẹ̀mọ̀ wọ́n ti sọ mí ní afẹ́fẹ́ rẹ̀ fẹ́ sí wọn ní ọ̀rún àdítòótọ́ àṣà ìròyìn ọlọ́ọ̀kọ́lọ́ nínú fátìlù bá rí nínú sẹ́rù ìfọ̀yí muslim tí mọ́mù náà wáwí ṣe náà tíra lánlá tó bá ti rí kọjá bí tó ní ṣe pẹ̀lú ròyìn ọlọ́nu hadith kẹfà ẹ̀rí pé tútù àwọn àṣáìrà náà máa fi náà fáwọn ń pa pé sáńsẹ̀ lẹ́fẹ́ tí wọ́n ní àbí ìpìlẹ̀ tí wọ́n náà ni bàbá sọ pé ṣùgbọ́n ẹ̀ tán wá lọ́wọ́ gbẹ̀yìn fàwúyìdà mímọ̀ yàtẹ́rìmù kìtàbà wà súnnà ara àwọn tó yẹ pé ah, àwọn eléyìí wọ́n nífẹ̀ẹ́ alkìtàbù wà súnnà wọ́n ìṣìgbónà àyímọ̀tà sálàm wọ́n sì nífẹ̀ẹ́ àwọn àfá ẹni ìṣíwájú wàláàkín lè gálábà ti lè jahal mọ́ pé ní àìmọ̀kan nípa àkídà àwọn sálàm orílẹ̀ wàkílàtùl ilm bí àtàrí risalati fihim àìní ma ń pa asìlù alkitab wa sunna àbí tọ́lọ̀ fi ránà bí wa Muhammad rasulullah ló jẹ́ ká kó sí ìlànà àwọn jàmíyà àwọn àṣáírà làmúyàkùn takfirun bí zalik hatta yatabayyana lahum ma jaa bí rasulullah rasulullah mímọ̀ yóò kàálẹ́fọ́ a ní àwọn ẹni kò yẹ kíyàn sí ìgbédájọ́ ní wọn lórí títí yẹn ṣàlàyé fún wọn ìtọ́lọ́wọ́n bá sùpánà wá tààlà tí ó fi rán òjíṣẹ́ rẹ̀ àti pé tó yàtọ̀ sí pé eléyìí sí lànà tọ́lọ́n kì í sí lànà tòjíṣẹ́ يقول شيخ الإسلام ابن تيمية أنا الإمام ابن تيمية صبني فأقائدهم هذه كفرية لا شك ṣùgbọ́n àtọ́wọ́ lọ́wọ́ gbẹ̀yìn yìí náà pé yẹ kí wọ́n yà ń kẹ́jà ló mọ́ ọ lọ́wọ́ àkídà lápẹjú irú ẹ̀fẹ́ ọlọ́run gbogbo kódà ká ní yẹn dáa tó mọ́ mọ̀ kankan àkídà tó ń sọ yẹn kí ni kí ìdájẹ́ kúfúrù ṣùgbọ́n tó wá sọ ń kọ́ láàrin ẹni tó gbé a láàrin wọn alimọ́n tó nílà kí lánàá kàfírù ṣùgbọ́n àti wọ́n hátà tó kọ́ ọmọ àléhìn mọ̀lẹ́hùjà títà fi fẹ̀rí ẹ̀wọ̀n tọ́bá ká ṣe ìkọ́mọ́tòlùhùjà nígbà mi olójú ẹ̀tẹ́ tó ṣe ìkọ́mọ́tòlùhùjà o ẹni tí ó lè fẹ̀rí ẹ̀wọ̀n tí ó sọ gbogbo orújú wọn tí ó lè ka kúrò pé ẹlòmíràn lè gbé náà ọkàn ni bóyá náà lọ́dọ̀ sáàtò ẹ̀kẹ́ ẹ́dàpọ̀ ẹ̀fí ibi ọwá ti pẹ́ tùfà tí ó gbọ́ ọ̀gẹ́ òtí ilé sàádẹ́ ẹ̀fí ẹ̀wọ̀ náà ní wọ́n náà tó wá lọ sí ọ̀yẹ̀ pé a ti wọ́n fi hàn alágídí bàbá yẹn àbá máa sàlàyé gbà pé àwọn ẹni tó fẹ̀ ní èèyàn tó lè sàlàyé ẹ̀ tí ó ti gbogbo òrújú kò fún ọ̀n tó bá fẹ̀ ní ẹ̀wọ̀n ẹ̀rí tó bá tó wá dó gbó òfin mọ́ta ní ìmọ̀lẹ́sùn jàtú tán bá tẹ̀rí ẹ̀wọ́n wà àsọ́rù àlà àkọ̀ hídìhìm tán bá bàbẹ̀ dó wọn lé pé àà àníṣẹ́ ọlọ́run wà lára agi náà ó wà nínú ẹran ó wà ní gbogbo ààyè àwa ní yòókà faroon àìsí wọ́n ti kíni ọkùnrin wọn kéfèé nígbà wọn. wọ́n ìdá kánà wọn náà kà mọ́ yòókì ìmọ̀ hádà rídà tábárẹ́ tó wá lè pọn fi ìdájọ́ ẹ̀sì lélẹ̀ nígbà ń pé ẹni tó wá ti ṣe rídà ìdájọ́ rẹ̀ ní fayetulu yóò lè parọ́ ẹni bẹ́ẹ̀ lashak ń tábárẹ́ tó lè ṣe jẹ́mọ́ ta ló lè ṣe ẹ́ olórí ìlú ni o kẹ́nà máa gbéra nílẹ̀ bí adájọ́ kọ́ pé ni àwọn ọmọ ń dá ṣẹlẹ̀ àfẹ́ tó bá jalè agé lọ́wọ́ ọ̀lẹ́gẹ́yàn lọ́wọ́ o kódà ọmọ rẹ ọ̀lẹ́gẹ́ lọ́wọ́ nínú àwọn ojúṣe tó jẹ́wà bọ́ ìfò wòlátìl òmórí ìkọ́mọ̀tìl hujja nínú àwọn ojúṣe olórí ní kẹ́kẹ́ dájọ́ òfin tẹ́sí gbélẹ̀ kẹ́dà tí ó bá ti sọ́sẹ̀ bàbá ní fàínà ni mọ̀bùtẹ́dì àtà káfọ́tà dàáyàtà ni mọ̀hánì a ní tàbárò ní bídíà tí bá ń pẹ̀pẹ̀ sí lánà rẹ̀ alìmọ̀hánì tẹ́lú gbogbo ẹ̀rí hàn tó sá lé wọn lé pé òun ò ní gbàfẹ́ ìdá amúkanà kọtìlá afọ̀n ìdá amúkanà kọtìlú wàkáfù sáré وفساد عن الإسلام والمسلمين فإنه يجب على ولاة الأمور أن يقوموا بذلك أنت يا برا وعلى شيء أبا ليري أن أني شيء وللي المهم نقول الإمام ابن خزيمة ń في ọ̀rọ̀ rí ilẹ̀ nínú àwọn tíra wọn pẹ̀lú tí bá ń tako bíbẹ ọlọ́run pé ń tán ni ó túbá tí ò túbá tán fi di tọrọ lele jáde yẹn tó ní gbogbo tó wáyé wò jáde yóò jáde náà ni àlọ́lọ́run ṣe sámà alẹ́ lè torí ẹ̀ mú kúrò ńlẹ̀. al-imam abu usman asọ̀bù ni a tó ń tẹ̀síwájú pé wa imamu na nínú àtọ́tún sọ̀rọ̀ yìí a àfáà wa abu abdullah muhammad bin idris ashafi'iyu radiyallahu ta'ala anhu wa rahimahullahu ta'ala kọlọ́n kó bá yọrù sí wọn kó bá kí wọn alimamu shafi'i àwọn dankọgbì nínú àwọn àfá nínú àwọn ẹni ìṣíwájú wa ní ana sọ́nù tíra ń fi kìtàbí ni mọ̀bùsọ́ọ̀tì tíra àwọn tó tóbi ó ní ẹ̀nà tíra àtẹ́yìn kan tó tóbi náà ni al'um àti àrífààlà ẹni tó mẹ́ fi mọ́tẹ́ láti في rọ́kọwàtí mọ̀mínà ti fìlkàfàrọ̀ pé bá a tẹ́lẹ̀ tú obìnrin tó jẹ́ mọ̀mí nílẹ̀ tó jẹ́rú bá a tẹ́lẹ̀ túlẹ̀ ní oko ẹrú wà fi ń sí ẹ pé kẹ́lìmọ̀ kẹ́ ti já kúrò nígbàtà bá wo tọ́gbọ́ àníyàn fi di pé wọ́n yín làm yóò mìn wọ́n yín làm tó mìn ìyẹn pé tí ò bá gba bíbi ọlọ́run ní sọ́mọ̀ gbọ́ láàyè fi ò tẹ̀kí èrò bí ha kò tọ́ka túlẹ̀ kó máa jẹ́rú lọ ni ayé pé torí pé a ní afẹ́ tú ẹrú tó jẹ́ ti ta nílẹ̀ mùsùlùmí mùmìnì tábàbí pé mo lọ́rùn bá wà a ní tó bá ní ẹ̀rẹ́ ọlọ́run bẹ́nu gbogbo wọ́n ni mọ́túlẹ̀ ajẹ́pẹ́kẹ́ ìfẹ́kẹ́ ni kí ṣe mùsùlùmí sùfànàlá ẹ mọ́tàlá yẹn ó di dínamíṣẹ́ ìmṣẹ́ àánú àwọn èèyàn ẹgbẹ́ ìbájọ́ ní súnà ó lè jẹ́ dókítà ó lè jẹ́ pòfẹ́sọ̀ ó lè jẹ́ mùkádámù ó lè jẹ́ kítúnà máa ń jẹ́ náà ó lè jẹ́ gáúsù àbíkínà máa ń pẹ́lá wọn tí ò bá ti ní súnà wàláhì yóò gbégbá tẹ́lá ń lọ́nà ọba yóò kàlẹ́ ní ìjà irú bèèrè olè àti rí ọlọ́dún <laughs> tó wà gbogbo ẹ̀sìn wọn táwọn afá sọláfò sọ pé ẹrú ẹrú ẹmọ tó pè lẹ́rú ẹrú tá lè bùyàn tá lè tà síta ẹni ẹ̀sámi rẹ̀ tó bá ní ọfẹ́ tú ẹrú tó jẹ́ mùmìnì pé ẹrú mùmìnì lóbìnrin mo fẹ́ tú ẹ pé níbi àwọn ẹ̀ṣẹ̀ kan

ìmọ̀ ní láàyè sí tẹ̀kfíìrì bí ha kò tọ́kẹ́ yẹ bí yẹ ṣe kàfàárá kò èèyàn lè tú irú ẹrú bẹ́ẹ̀ tu pé mùmí ní lọ fẹ́ tú ayé pé ìtí ògbà pọ́ lọ́wọ́ bá ní sámọ̀ kéde kí ni ṣe ṣe mùsùlùmí ẹwọ tí mo ń ṣàfihàn tó sọ lórí mọ́sálà yìí a ní lè kábàrì Mu'awiyah hakam akan Muawiya bin Ibn Hakam a ṣe ìdọ́fà rẹ̀ a ní hadithi Muawiya ọmọ Hakam Muawiya bin Hakam kanú sàhábà ni ó lẹ́rúbìnrin ẹ̀rú ẹ̀wà ti tó dùn ó wá gba ó bínú ọkẹ̀ wa wà lẹ́wọ̀n náà sínú débi tú nítorí ṣe yìí tó rí kókó lára kó ń tú ẹrú kò dọ̀mọ̀lúàbí ni àbá sọ pé ní wà á náà àrọ́dà àyílò ọ́tíkọ̀lì jàrí àtà sàúdá ẹni kọ́ dẹ̀ ẹrú yẹn kìí tó sẹ́yìn funfun èèyàn dúdú ni ẹ̀rọ jẹ́rú funfun wọn tó ta gbé àwọn alárùbátà funfun ó tún dúdú láàrin wọn wọ́n ní màáwí àwọn afẹ́ túlẹ̀ lè kàfàrà láti fi ṣe kàfàrà fún tó ṣe kò jẹ́ ìtura rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ وسال رسول الله صلى الله عليه وسلم أن عفاكه إياها وأفضل من شفاء نبي سعيد متفاشي فهو بني مفيد أولي أنا يبقى كفوة فامتحن فامتحنها رسول رسول الله صلى الله عليه وسلم النبي بقى إزامي أمو بني تجري فقال صلى الله عليه وسلم من أنا من أنا فأشارت إليه وإلى السماء أني أتوقع فنبي هو أن الرواية في أتوقع هو النبي يعني أنك رسول الله صلى الله عليه وسلم يقول هو نرو الله الذي في السماء tó wà níbo tó wà sánmà kódò wà ní olùwáyà tí a ní kò tó lè sọ̀rọ̀ dáadáa tó tí yóò lè sọ̀rọ̀ dáadáa tó dàbí ẹwà ní ṣéwù kẹlẹ́ ní yóò náà ti fi gbogbo nǹkan ó ti gba gbogbo pò kò mọ ibi tọ́lọ̀ ní fi ọ̀sìn fún wa. ẹ nígbà tó sọ eléyìí àníbà ọ̀dọ̀ sọ́nà sọ pé ní àtẹ́kẹ̀ túlẹ̀ fa iná ha mọ̀mínà torí pé kí ni mọ̀míní lélẹ̀ jẹ́mọ́ kí ni ó fi dáná ilé lóhùn níbo lọ́lọ́run wà ànẹ́bí pàṣẹ àbí ò pàṣẹ àyíwá ok nígbà tẹ́wà lọ́nà wọn àbí gbogbo ń sí títà wà láàgbà títà ànẹ́bí láàgbà ní àbí tí wọ́n ìlàbí tàbá ní ẹ̀kẹ́ tó bá lọ́nà wọn àbí gbogbo ọ̀rọ̀ rẹ̀ lọ́yìn ojú méjì ẹja béèrè bóòlù ti wà ń bẹ̀ o tí wọ́n gbà pé àà ọlọ́run bá ní máa ń pa gbogbo nǹkan ó ń rí gbogbo nǹkan nǹkan kan pamọ́ sí à ní pẹ̀lú ẹ̀ ìwọ́n tó wá lọ́lọ́run gẹ́gẹ́gẹ́gẹ́ ó wà ní gbogbo ààyè ó ti sọ̀kalẹ̀ ní gbogbo ààyè ó ti kó sí gbogbo ara nǹkan ọ̀rọ̀ sọkúsọ ni o èyí tọrọ mùsùlùmí ni àkídà alùsùnàtì wà lìjàmá ó ní pé ọlọ́run bọba àlekíọlá ń bolówá jẹmọ́ ẹ́ ó wà ń sánmà eléyìí la gbọ́dọ̀ fi rinlẹ̀ ó sì gbọ́dọ̀ wà nù àgbọ́yé ẹnì kọ̀ọ̀kan àpògbọ́dọ̀ dàrú mọ́ra lọ́wọ́ ààrí gbọ́dọ̀ jẹ́ kán yí lọ́rùn fún wa tó ń gbàdọ̀ ká ìta lásánlẹ̀ yí ń wò ẹ̀wọ́nú àgbẹ́tí ìjẹ́kẹ́tẹ́ wà lè jẹ́ nǹkan kọ́lọ̀ mẹ́sì lára rẹ̀ ìdìtìrù jó ti mọ̀ bọ̀ díẹ̀díẹ̀ nǹkan jẹ́ nǹkan ọlọ́run sí lára rẹ̀ àṣẹ ọlọ́run àwọn kàbílẹ̀ jẹ́ nǹkan ìnáma amúrùhú ìfẹ́ àrọ́dà ṣe án yàkú laláwú fún fàyàkún máa jẹ́bẹ̀ yóò ti máa jẹ́bẹ̀ náà ni ìyẹn ni nǹkan fi ń jẹ́ nǹkan ìyẹpọ́lọ̀ gẹ́gẹ́ wá kó sínú nǹkan ó wá wà lára nǹkan ẹ̀rí ní kí ó bá mú ibi tó àmọ́ ewu àkídà burúkú tó ń gbé sọ́nsọ̀ ibi tó àmọ́ ewu ẹ̀sìn ni pé yá ní nǹkan jẹ́ nǹkan lọ́wọ́ lára rẹ̀ á bẹ́ẹ̀ ẹ bá kú kọ́ ẹ́ ọlọ́wọ́ ajáde lára rẹ̀ àríwáwó ah, Subhanallah àwọn tó gbérù ìròyìn burúkú ìròyìn burúkú ni ẹnà tó kọ́sọ́ àwọn halaj ìlú Iraq wọn pa ni ṣùgbọ́n àwọn aláṣẹ ìgbà wọn tó bá rí tẹ́nìkan gbá wọn bá pa àkídà rẹ̀ lè ti sáré bọ́ sọ́kà àwọn èèyàn kọ̀ọ̀kan táwọn papamọ́ tọ́pàdà àwọn lọ fọ́nká nítorí jàmí náà tọ àkídà àwọn jàmíyà mi padà fánká ẹ̀rí kódà yìí tó jẹ́ pé ẹni tí ó lóhun ò ṣe mọ́ tó kó ń na àwọn èèyàn jáwọ́ mẹ́ náà ni Abu Hasan al-Ash'ari rahimahullahu ta'ala ìyẹn la gbọ́dọ̀ sọ́ra kámọ́ wa subhanahu wa wa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين